akíyín káàbọ̀ sórí ètò ètò yín al Ramadan lecture níbi tẹ́sí máa gbóná àwọn àgbọ́yé ẹ̀sìn látẹnu Fadilatu Sheikh Kamarudin Yunus Akorede Hafizahullahu ta'ala wara'ahu ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ ètò tèmi kọ́lọ́mọba aláàkójọ ṣe wá láǹfààní bisimilahi falyatafadal mashkura. lẹ́yìn náà nínú àwọn nǹkan tí ó ba àwẹ̀ jẹ́ táwọn èèyàn rò pé ó àwẹ̀ jẹ́ òun ni ká máa wẹ̀ nínú Ramadan àbí ká máa sinmi sérí ọmọ ìyá sinmi sérí o aṣọ rẹ kì í bọ́nú omi kọ́ wá tún wọ̀ bó ṣe tútù mọ́ láwọn àwẹ̀ rọ̀ bàjẹ́ awẹ̀ kọba awẹ̀ jẹ́ àmọ́ tó bá ti mọ̀ pé eh, omi ọ̀ wọ ẹnu rẹ̀ ọmọ wẹ́wẹ́ bó ṣe sí gbogbo ìyàmọ̀yàmọ̀ ni wọ́n dá mi sọ́lọ̀ fún o àmọ́ ká kàn bomi sára ká sì sọ ẹnu wa ká sọ etí wa ní kọba awẹ̀ jẹ́ lẹ́yìn náà àlùmọ́dọ́mọ́dọ́ ká máa fomi yọnu tá a bá ń sàlọ̀ àlá lọ́wọ́ àbáwọn wẹ̀jẹ́ níbà lọ́sàn-án rọ̀mọ̀dán wọ́n ní kọba awẹ̀ jẹ́ ká fi omi símú kọba àwẹ̀ jẹ́ àmọ́ ànábì ní ẹ má máa fin púpọ̀ tẹ́ ẹ bá ń gbà àwẹ̀ kọ́mọ̀ bá kọjá sí inú yín mingeri mobalaga nínú tí ọba àwẹ̀ jẹ́ zaku ta'am wọ́n ní ká máa tọ́ oúnjẹ wò lè hájàtì tá a bá ní bùkátà sí bóyá ìyàwó tí ò fẹ́ kó wọn àtọkọ wọn jà lálẹ́ ee aláàjì kọ́ńplẹ́n ní máma yin tàná wọ́n ní kò níyọ̀ ẹ̀hẹ̀ ọbẹ̀ tàná tá a sè wọ́n ní ata rẹ̀ pọ̀ kọ̀ wá fẹ́ rí wàhálà lásìkò sínú torí wàhálà àsìkò sínú lágbàgán o wọ́n ní ó lè fi sí etí àwọn rẹ̀ àbọ̀dọ̀ tọ́jẹ́ pé òun náà nìkan náà ní ṣe ń jẹ ó lè fi sí etí àwọn ẹ̀ yọ́dẹ̀ tú padà yọ́dẹ̀ ṣẹnu ẹnu kò gbọ́dọ̀ wọ ọlọ́fun rẹ̀ indal haja tàbá ní bùkátà sí àmọ́ tàbá ní bùkátà sí tàbí mọ mẹ́ṣọ́mẹ́ǹtì tá a máa ń lò kò nídìí kásẹ̀ máa ṣe kíni kásẹ̀ máa tọ́lá nínú àwọn kan tí ó alihijama òun náà ni ká dégò ká ṣe kí ni ká òun náà ni ká ń fa ẹ̀jẹ̀ àrùn kúrò lára yàn gẹ́gẹ́ bí sunna nabuwa muhammad àdìsí kan wà tí wọ́n ní àfutọ́rọ̀ alhajimu muwal mahjum ẹni dégò fún ìyàtẹni tí wọ́n dégò fún àwọn méjèèjì àwẹ̀ wọn ti já wọn láti sìn ọ̀la láàfíà ọ̀kan náà sàábà ní òun rí ànábì tí wọ́n dégò fún nínú ramadan ẹ̀ báwọn ẹ̀jẹ̀ tí ń sìn tí báyìí náà ni ẹ̀hẹ̀ wọ́n lè fi sí eré rẹ̀ ẹ̀hẹ́ wọ́n dẹ̀ wọ́n fa díẹ̀ wọ́n lè fi sí ẹ̀yìn rẹ ibi tí máa ń ní ọ́la tí ń dà ọ́ láàmú wọ́n gbé kọ́ọ̀pù yẹn síbẹ̀ báyìí wọ́n fa ìwo làwọn haúsá máa ń lò tiwọn àmọ́ wọ́n ti ní àwọn modern cups kan ti wà ń sìn tí wọ́n ti lẹ̀ mọ́ ni wọ́n fà títí náà wọ́n fà jáde ń bẹ̀ aláfẹ́ ó tu ọ́la ọmọ ìyá mi ẹ máa ṣe ìjàmà o ọ̀pọ̀lọpọ̀ àwọn àrùn tí ẹ ń torí ẹ̀ lọ lè náwó ìjàmà lọ́lọ́run lòun sábàbí o aláfẹ́ ó tu ọ́la ó kéré padì lẹ́ẹ̀mejì lọ́dún ajé àtọ́fẹ́ di abànúṣe ọlọ́run yẹn ẹmú lọ́dọ̀ àwọn oníjàmọ̀ obìnrin kan ṣe jámọ̀ fún ìwọ náà tó ń pé tí ń romi ẹsẹ̀ ń romi ara romi ojúmọ́ léṣe jámọ̀ wọ́n ní kọ́dà àdìsí ní Ramadan torí pé ẹ̀jẹ̀ kékeré ni àmọ́ ká donate ẹ̀jẹ̀ ńkọ́ jàmọ́ tí wọ́n gba dédé pure water méjì wọ́n fa lára rẹ̀ ìwọ náà mọ̀ pé wàhálà ti dé irú yẹn <laughs> èèyàn fa wẹ́lẹ̀ èèyàn fa wẹ́lẹ̀ àbí kéèyàn lọ kò ba àwẹ̀ jẹ́ wọ́n ní eardrop eyedrop kò ba àwẹ̀ jẹ́ èèyàn bá ní feeling lọ́lọ́fù ọkàn ní feeling ni kò dé ikùn rẹ ọmọ ìyá mi kìí só ń jẹ àmọ̀ṣáà àlùmọ̀àṣírún àwọn àlùfáà tó jẹ́ pé wọ́n ṣe ìwádìí lérí ẹ̀ wọ́n ní kò ba àwẹ̀ jẹ́ tí àwọn àfáà kan faramọ́ àmọ́ wọ́n ní tó lè ṣe lẹ́yìn iftar lẹ́yìn sínú ìbádájú àmọ́ kọ́ wa mọ̀ sọ pé báwẹ̀ jẹ́ mọ̀ sọ wọ́n kàn sọ fún wọn pé ìbádájú kan sí lẹ́yìn kíni lẹ́yìn ìsinú àkàmà gbóòórùn ọbẹ̀ ẹ̀ perfume àwẹ̀ ọ̀sẹ̀ kíni àwẹ̀ ọ̀bàjẹ́ ẹ̀yọ́ mọ̀ yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní ká máa gbóòórùn gbóòórùn ọbẹ̀ wọ́n mọ̀ yín lẹ́gẹ̀jì ẹnìkan wọ́n ń ṣe dé àwọn kan wọ́n ń ṣe lá àwọn kan wọ́n ń ṣe pẹpẹ súpù òórùn ọbẹ̀ o wọ́n darí ẹ láàmú wípé ẹ ti já mi láwẹ̀ àwẹ̀ rẹ̀ ọ̀já ó lè wọ́mú rẹ̀ àmọ́ kò wọkùn rẹ̀ ó ṣe kí ni kò wọkùn rẹ̀ pákó rírùn kò bàwẹ̀ jẹ́ ọmọ ìyá mi o ànábì àwọn àrùn pákó dáadáa nínú àwẹ̀ toothpaste pẹ̀lú brush nìkan ni wọ́n ní ká sá fún lọ́sàn Ramadan torí àwọn flavour yẹn jẹ̀mọ́ àmọ́ tó bá fọnù rẹ̀ sáká àwọn àfa kan ní kò bàwẹ̀ jẹ́ àmọ́ èmi máa sábà sọ fún àwọn ìpín kan máa lò ó lè lò ká tó jẹ sàárì àbí kò lò tó bá ṣinú tán nítorí pé kí ni flavour yẹn ó lè sẹ́kù lẹ́nu rẹ ọmọ mi dọ́gbe lọ́sọ̀hún àbápákò àmọ̀ràn pákò ní Ramadan lẹ́yìn náà abẹ́rẹ́ abẹ́rẹ́ ó wà ní oríṣiríṣi abẹ́rẹ́ malaria abẹ́rẹ́ ẹ̀bà wọ́n ló kẹyọ ọ̀kan ọ̀làṣìláwẹ̀ wọ́n ló kù méjì ọ̀túnla láàmáwẹ̀ ó sà fọ́ọ̀lì sí pé oníbùkátà tí kò gba abẹ́rẹ́ yẹn pé àbínú àwẹ̀ náà ni malaria sí ọ kẹwàá ṣe malaria tó lágbára tó lè di ọlọ́wọ́ àwẹ̀ èèyàn màyà mi wọ́n ní abẹ́rẹ́ làwọn fún wọ́n ní ebi wọ́n kí abẹ́rẹ́ bọ̀ ní ìbàdí ni bóòlù ló ṣe wá dẹ́kun rẹ̀ àbí tó bá fi ẹ̀gbẹ́ tó fi bó bóyá oṣubú náà wá ń fi nǹkan kan ra àbí wọ́n da kẹ́míkà kan sí omi kan sí ṣé ó ti wọ inú kun rẹ̀ òdekun rẹ̀ náà abẹ́rẹ́ ọ̀gbà wẹ̀ jẹ́ ọgbà nídìí ó sì sara gírí ọmọ abáwẹ̀ lọ abẹ́rẹ́ tó bá àwẹ̀ jẹ́ òun náà ni al-ibratul mughadhdhiya òun náà ni abẹ́rẹ́ tí wọ́n máa fi ń fún yàn lóúnjẹ àwọn tí wọ́n bá lè jẹun mọ́ tí wọ́n ti fún wọn lábẹ́rẹ́ yẹn nígbà tí wọ́n yó ni àwọn àfa àpanupọ̀ lérí yẹn pé ó ba àwẹ̀ jẹ́ àmọ́ àwọn àfa àtàn ní ká gba abẹ́rẹ́ malaria abẹ́rẹ́ typhoid yìí náà tí ó bá lágbára púpọ̀ nínú àwẹ̀ wọ́n ní ìtọ́ da àdùn ní ká sọ́dẹ̀ yìí magrib ká tó gbà èyí ní tọ́sibítù bá ṣe kí ni tí wọ́n bá wà ní sísìn gbà àmọ́ tó dáa jù kọ gbà á ní ẹ̀yìn mọ́gírèbì wallahu alam nínú inú àwọn nǹkan tí òtún bá wẹ̀ jẹ́ òun náà ní kéèyàn gbé kẹlẹ̀ ń bẹ̀ mí ẹni tó gbé kẹlẹ̀ ń bẹ̀ mí àwẹ̀ rẹ̀ ó ṣe kíní àwẹ̀ rẹ̀ ọba jẹ́ ó gbé kẹlẹ̀ ń bẹ̀ mí àmọ́ àwọn afọ kan tó bá ti dé ètè rẹ báyìí tú dànù àmọ́ ó sì wà ní ọ̀lọ́ rẹ ó wà ní òkè àwọn rẹ wọ́n ní tó bá gbé mi àwẹ̀ rẹ̀ ọba jẹ́ ó rí itọ́ kó o gbé tọ́mì nígbàgbà kó o gbé tọ́mì nígbàgbà àwẹ̀ ló ṣe kíni kò bàjẹ́ omi yẹn nínú rẹ lọ́wà èyí tí wọ́n sọ ni pé mọ́mú mi níta kọ́ dá sínú àwẹ̀ rẹ ò bàjẹ́ màyá mi nínú ẹ̀sìn wa eléyìí ni tí àwọn àlùfáà kà nínú àwọn nǹkan tí wọ́n rò pé ń bá àwẹ̀ jẹ́ tó sì ba àwẹ̀ jẹ́ ẹni tí ń parọ́ ní Ramadan àwẹ̀ rẹ ò bàjẹ́ àmọ́ ládàá àwẹ̀ rẹ dínkù ládàá àwẹ̀ rẹ ṣe Ramadan àwẹ̀ rẹ completely àmọ́ wọ́n lè fún ọ ní two percent nínú ọgọ́rùn-ún àwẹ̀ náà lọ́gbà kọ́lọ̀ mọ́sà sọ wa ń bẹ̀ ọ̀n sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn òun sì kí àwọn àfẹ́sìn nínú Ramadan ọmọ ya wọ́n sì dákẹ́ ẹnu ẹ o mọ̀kìrò háàtú ọ̀sọ̀wò àwọn nǹkan tá a kọ̀ tá a bá ń gbà rẹ̀ lọ́wọ́ kọba àwẹ̀ jẹ́ àmọ́ akọ kéèyàn ọmọ torí ládàá rẹ̀ ó dínkù wọ́n kọ̀ wọ́n náà sínú àwọn tó gbà rẹ̀ àmọ́ ó lè jẹ́ five percent ó lè jẹ́ ten percent mẹ́wàá ní ọgọ́rùn-ún sọ̀kú wọn náà sá gbààwẹ̀ náà ẹ má jẹ́ àgbààwẹ̀ àjẹ́ àmú àsomóbìnrin lọ́sàn Ramadan lásán o ẹ jẹ́ àgbà sọ́ọ̀mùlù kọ́lb àwẹ̀ ọkàn sọ́ọ̀mùlù jawari àwẹ̀ eríkèéríkèé ara sọ́ọ̀mùlù lisan àwẹ̀ àwọn alìgíbà káàmọ̀ sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn nínú Ramadan ó burú jáyó ìmọ̀ ìdíládàwẹ̀ kù alìkẹ́dìm káàmọ̀ parọ́ nínú Ramadan ìmọ̀ ìdíládàwẹ̀ kù Kama máa wo kú nínú Ramadan ní máa ń dín ládàá àwẹ̀ kù àmọ́ tí nǹkan bá ti jáde lára ẹ spam jáde lára ẹ rẹ ti bàjẹ́ nínú Ramadan láì gba Ramadan gan gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí ò gbọ́dọ̀ máa ṣe torí wo èyí ṣẹ̀ṣẹ̀ kékeré àlìkíbà kẹbíra mi kaba èrè dùnú ẹ̀ṣẹ̀ ńlá ni òfófó ká máa dàní àwọn èèyàn méjì rú ká máa parọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni anábìrin mọ́lá mi yáda qawla zuur anábìrin tí ó lè fi rọ́ọ̀lẹ̀ wàlẹ̀ amala àbíkọ́ máa ṣiṣẹ́ tọ́ irọ́ yẹn wàlẹ̀ jahala àtàwọn ẹ̀ṣẹ̀ tá à ń ṣẹ̀ tẹ́lẹ̀ náà ó mu sìgá lẹ́yìn sínú ó sì lọ́gba àwẹ̀ oníṣẹ́ bó ti kó nu àwẹ̀ ṣé bíbẹ̀rù ọlọ́run ọba làwẹ́ fẹ́ bí ọlọ́run sì ni wàhálà tó lè kú bí àìdínkùn ìlàtà àlùkà ẹ má para yín la sìgá máa ń pààyàn lánìí ọ gbọ́dọ̀ tó máa ṣẹlẹ̀ wọn bá nínú Ramadan ọ gbọ́dọ̀ máa wo fíìmù nínú Ramadan ọ gbọ́dọ̀ máa wo tíátà nínú Ramadan ọ gbọ́dọ̀ máa wo bọ́ọ̀lù nínú Ramadan ọ gbọ́dọ̀ máa gbọ́ mísíkì nínú Ramadan gbogbo eléyìí téèyàn bá ń ṣe é ládàáwẹ̀ rẹ̀ ọmọ akéré jọjọ anábì ní gbogbo ẹni tó bá lè fi rọ́ọ̀lẹ̀ wàlìjáhàlà àtàwọn ẹ̀ṣẹ̀ fàlẹ́sàlélà ìhájà fìyàyàdà àtọ̀ àmọ̀ wa sharaba ọlọ́run ní bùkátà sí àìjẹun rẹ̀ àti àìmu rẹ̀ tó sì jẹ́ pé ààwẹ̀ tọdún ní ẹja palẹ̀mọ́ kádẹ̀ bẹ ọlọ́run kọ́lọ̀ fún wa gbà kọ́mọ̀ ṣe lágbà mọ́fẹ́ni kọ̀ọ̀kan wa àmọ́ gbà nígbà pé bóyá kò sí mi mọ́ tó tún gbà bẹ́ẹ̀ ni kò sì gbà ojú rẹ̀ ọmọ gbà wẹ̀ ọmọ rẹ̀ jú fóònù rẹ̀ nì bóyá kó pa kó jù síbì kan àbí kó bùnyàn àbí kó tà á kó má bà wẹ̀rẹ̀ jẹ́ fóònù náà ní pírọ́blẹ̀mù ẹlòmíì tó bá ti gbé lọ́wọ́ báyìí yọ̀ọ́ máa ni ẹni tí ń ṣẹlẹ̀ wọn bá nínú Ramadan bí ìgbà tí èèyàn wà nílé ẹjọ́ tí wọ́n fẹ́ dájọ́ ọkú fún títí wọ́n ń ṣẹ̀ ṣe mọ̀ pé kò wá foríjì nìyẹn jẹ̀mọ́ ó sọ foríjì Ramadan tó bá tó wọ́n ń ṣẹlẹ̀ ní Ramadan yìí tó ń sọ fọlọ́ nípa wá foríjì rẹ̀ níbi bẹ́ẹ̀ káfíńlẹ̀ ó etí wa ká sọ ojú wa ká sọ fàwa ìdù sọmi ramadan àǹfààní ramadan ọlọ́mọsá diari kí ní àǹfààní ramadan yọmọ ya mi la'allakum tattaqun ọlọ́mọ bá ní mo ní kẹ́ gbààwẹ̀ kẹ́ lè bẹ̀rù ọlọ́run àlékún bẹ̀rù ọlọ́run náà làǹfààní bẹ àwa bẹ̀ lọ́wọ́ ọba ramadan dàgbà lọ́dún ní ọlọ́run jẹ́ àgbà pẹ̀lú bẹ̀rù rẹ̀ ìbẹ̀rù náà kọ́ ẹ má jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba nínú ramadan nìkan ẹjẹ́ ajé olùbẹ̀rù ọlọ́run ọba nínú rọmọdán àti lẹ́yìn rọmọdán rọmọdán wa kọ́ wa ní àwọn nǹkan tá a máa ṣe lẹ́yìn rọmọdán ni ìbẹ̀rù ọlọ́run ọba tí a bá bẹ̀rù rọmọdán yẹn tá a sá fún èèwọ̀ tá a sá fún aburú ọlọ́run ọ̀fẹ́ ká máa débi aburú yẹn ló fi ní ká gbààwẹ̀ tá a bá gbààwẹ̀ tá a gbọ́dọ̀ débẹ̀ mọ́ láàfin mọ̀ pé àwẹ̀ yẹn ṣàǹfààní fún wa ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé aṣòwòrò bíi muraqabatillah azza wa jalla fi sirr àǹfààní àwẹ̀ tá a àárò omi ànímu àárò oúnjẹ àníjẹ alẹ́ tilẹ̀kùn mọ́rí ká jẹ ẹnìkan ò ní rí wa alẹ́ tilẹ̀kùn mọ́rí ká mu ẹnìkan ò ní rí wa a máa bẹ̀rù ọlọ́run ba nínú kọ̀rọ̀kọ̀rọ̀ yàrá wa yìí tí ramadan fẹ́ bí sẹ́mi wa náà nìyẹn ìgbé ramadan bá lọ tán kẹ́nìkọ̀ọ̀kan wa gbogbo tá a bá ti ṣe ká máa rántí bọ́lọ̀ rí wa alamu ya alamu bi anna allah yara ọlọ́run bá ní sí wọn mọ̀ pé èmi rí wọn ọlọ́run rí wa nínú ramadan sì rí wa lẹ́yìn ramadan ọlọ́run bá sàjẹ́ ramadan sàǹfààní fún wa lẹ́yìn aṣọ orúbẹ̀rẹ̀ àtúntò alal fuqara òun náà ni àwọn náà fúnra wa a fara kí ní ti tálíkà ń fara kí kí ní tálíkà ń fara kí gbàjẹ́ ọ̀sáwẹ̀ ebi látara bẹ́ẹ̀ a wà láàánú tọ́ba ti wá láàánú tá à ń ṣe sàrà yóò wá da fún wa láyé yóò da fún ọlọ́run ara ń ṣe rọmọdán fẹ́ bí nìyẹn ara ń fa ní rọmọdán òun náà ni kìyàmù lè amadi lóru amadi dé ẹni bá jí lóru ọ̀rẹ́ ọlọ́run ọbẹ̀ asahari fún yẹsẹ̀ kìfìrún lásìkò sàárì àwọn ẹni rẹ̀ wọ́n yé sùn aṣítẹ̀kùfúlà wọ́n máa ṣe kíni ni wọ́n máa ṣe bọ́ọ̀ máa ṣe jí nítorí náfìlà ó jí nítorí pé ó fẹ́ ṣe kíni ó fẹ́ jẹba ó jí nítorí pé ó fẹ́ jẹ kíni ó fẹ́ jẹ sẹ̀mó ó fẹ́ jẹ sàárì látara bẹ́ẹ̀ ó ṣe náfìlà ó ṣàdúà àǹfààní pọ̀ ní Ramadan níparí òun náà ni pé a lékún ìbáàdà a lékún ní ìbáàdà nínú Ramadan a tún dájọ́ síwájú ọlọ́run sáàmùgbà tá a lọ àmùgbà tí ó Ramadan àwọn aráyè agbáwẹ̀ adìde lóru àṣẹ̀sàrà akìí tàràwì ẹ̀hẹ̀ lẹ́yìn náà a mọ̀ fáwọn èèyàn ní ìfitọ́rù a mọ̀ sí dáadáa sáwọn èèyàn nítorí ṣe ní Ramadan yẹn òun fi ń dájọ́ síwájú Ọlọ́run bá ní lẹ́yìn Ramadan máa jẹ́ ìpenisákèsí láti fẹ́ràn ti àkhírà gbogbo àlámọ́ náà ti nínú Ramadan torí pé ebi ti pa wá ọwọ́ àfàká níbẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run ọba yìí ọwọ́ jẹ́ aná ti pé àpàdàpàdé Ọlọ́run yẹ́sùn ìṣòyàmọ̀ wọ̀kìyàmọ̀ wọ̀ àmàlà